kìkì gbẹrùgbẹrù. ògbólógbòrò ní sábà gbogbo. àwọn fi àṣírí àwọn ẹni bí wọn. àgbàlẹ̀tù international marketer bàbá fi tóní tẹ́lẹ̀yìn tó ga sinimá ti tún ní ọ̀la by this time tomorrow tó ṣẹlẹ̀ tápá ò kà mọ́ àfọwọ́fà èèyàn ọkùnrin lọ́dọ̀ àwa obìnrin tó fi wọ́n lókun ah, sinima tuntun ní by this time tomorrow kòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba sọ̀sọ̀ yọ̀nà èso náà bá yà máa yà já nígbàtí sokoto bá sọ yà á ṣèjú lẹ̀ tó dọ̀lẹ́ bẹ́ẹ̀ dídì orógùn ọkà tó korí bomi gbígbóná yọ̀nà ni o by this time tomorrow àfẹnukọ́ fún adé òkú kí o bá dilẹ̀ tẹ́lẹ̀ kí ká gbọ́ bá tẹ́ alágídí àti olúwòye ọ̀la by this time tomorrow it's a blockbuster written and produced by owolabi ajasa directed by sọlá oyedele ìpéjú ògùnmọ́lá kọ́lá ajẹyẹmí aisha turaji owolabi ajasa ladi fọlárin komisanna yasagbọn bọ́sẹ̀ arẹgbẹ́sọlá ẹni afẹ́ ní ìtàn bíọ́lá adẹ́kunlé ìrètí ọ̀sàyẹmí fúnmiláyọ̀ ọjọ́ yẹn olùtọ́lá sọlá oyedele fẹ́mi sọlájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé àkọlé ẹ̀ ní yọ̀lá by this time tomorrow you can't afford to miss it buy watch glad you did kí lẹ fẹ́ báwo lẹ ṣe wọlé gan. lónìí ni a máa fi nǹkan tá jù ẹ lẹ́nu. màá jẹ́ kó yẹ yín pé n tó ń gbénú mi ju gbogbo yín lọ. mo ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́ mo ti fọ̀rọ̀ mi lọ́lọ́run. ilé ọlá dùn lóòótọ́ ó ká má fúnra ilé ọlá ilé ọrọ̀ lóyin lóyin lóyin dẹ̀ mo fẹ́ o. ẹ̀yìn jù mí ní alábàárò. can't do without you. tèmi o mm. ẹ̀yin jù mí ẹ̀ ọkàn mi alábàásọ alábàásọ mi olùbádámọ̀ràn olùbádámọ̀ràn mi o the night has come the night has come discovery night discovery night alẹ́ mi lè gbàgbé mi lè gbàgbé alẹ́ yẹn o alẹ́ mi lè rò rárá. Why? No, hombre. <laughs> Funny. Funny, no. Bóyá wá bí wọ́n lọ yóò pé ìwé tí é. bẹ́ẹ̀. Ká lọ ṣe nǹkan tá a fẹ́ ṣe é. gbogbo ìgbà. Babe, ó dẹ̀ farabalẹ̀. Mo sọ fún ọ pé mo lọ wà lọ Àbújá, àwọn ọ̀dẹ́ ní ráyè ti wá. Bọ́ dẹ̀ ń bá wọn sọ̀rọ̀, wọ́n máa náwọn bízí, àwọn bízí, àwọn bízí, àwọn bízí. Ibu làbújá wà sí bí báyìí. Àbújá ò Não náà, ṣé ká wọlé ìsìn ká gbé báyìí ká máa lọ sí Àbújá? No, baby, calm down ṣó ti gbọ́n tá a bá lọ bá wọn náà wọn lè ráyè ti wá kò dẹ̀ possible kì í ṣe wedding kí àwọn parents mi máa sì ń eh? so fara ẹ balẹ̀ i'm yours forever kò ṣáà sí ọjọ́ kan tó sọ pé o need me tí mi ò wá ń bẹ̀ fún ẹ àbò ní kí n ṣe nǹkan kan eh, eh, so fọkàn ara ẹ balẹ̀. mo ti gbọ́ mo pé bóyá ń wá bóyá ń lọ ẹ ti pè é kò sí problem. pardon. Fortfarande på det så till. Ah, fóònù ẹ̀ ń dún mọ́ mi lára. Ṣé tó kí kọ́ lẹ̀? Wo fi kọ́ yẹn lẹ̀ kó wa important èmi àti love me. Johnson, ń sọ̀rọ̀ ní kí n máa gbé kọ́. Ó má jẹ́ kó ń pàkúta sọ̀rọ̀ ká ń sọ jàre. Ok, no problem. Ṣé <laughs> eh, o fọkàn rẹ̀ balẹ̀ kó síbì kankan Hmm, mo ń lọ? Hmm, dára sí mi, ẹni ń ìwọ kẹ nígbà tí n bá máa pe nọ́mbà ẹ tí bá tiẹ̀ bá máa kú wàá àtẹni sí mi àbí ah, tí mo mọ̀ ni pé ibi ìlú wọ̀ ìwọ kẹ. mo mọ̀ pé kò síbi tó ń lọ nǹkan tó ń ṣe mí kọ́ ló fóònù ẹ ń rìn náà bí ìkọ́ kíkọ́ ìjà gbádùn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ló ń pè mí tí má dẹ̀ fi lè gbé kọ́ wọ́n máa sọ̀rọ̀ láti àárọ̀ dalẹ́ náà máa pakúta sọ̀rọ̀ wa ni wọ́n dẹ̀ ràn mí kan tí wọ́n ní báwọn jẹ́ tí mi ò tí ì ṣe yẹn náà fẹ́ bí mi. mo ò wọ́n máa ń ṣe ní àwọn àgbàlagbà pí ìkọ́ yẹn jẹ́ kí mi bá wọn sọ̀rọ̀ màá lè fẹjọ́ mọ́mí sọ̀rọ̀ pé mọ́mí ò fún wa ń date kán bá wa bá mọ́mí sọ̀rọ̀ kán fún wa ń date náà. ó dáa mo ti gbọ́ tán má ti pè mí wọ́n ti pè mí máa <laughs> no problem. tó o bá gbé kọ́ mi bí tí màá dúró tó màá fi jáde àfi tó bá ọ̀sán ní sọ́ọ̀sì bíi tí mo ti lè mú ẹ lónìí yìí o irọ́ ni irọ́ pa o <laughs> níbi tó ń lọ ẹ máa rí dáhùn ní. Ah! Ah! pé ah! <laughs> ṣé dára sí mi. ẹ ló bọ̀dá mi. ṣòwò àókè ta ni bọ̀dá ẹ̀ ṣò gbádùn. ẹ mo bízì mo bízì máa pè yín padà máa pè yín padà. ṣò gbádùn òwò fojú fo bọ̀dẹ́. máa pè yín. ó ti wá yé mi gan-an. Oh jọ̀wọ́ torí ọlọ́run. tí wọ́n máa dẹ̀ jẹ́ kí n kí wọn. mo ní láti kí wọn nínú ìta wà yìí ẹ̀gbọ́n mi máa máa rojọ́ látẹ̀ ní dọ́là. jẹ́ kó rojọ́ àwọn àna ìyàwó ẹ̀ máa ń ṣe náà nìyẹn. so babe tó kùn ṣe pọ̀ ti gbàgbé mi. ṣọwọ́ tó bẹ̀rẹ̀. kí ló tàn ṣe báyìí náà ṣe bí màá kàn ṣòwò sí ẹ ní. Ah, gbàgbé ẹ fọ́rọ̀ ló lé ń bì yẹn. <laughs> máa ń bá aráàsára mi lórí ọ̀rọ̀ ẹ̀. má bínú pé mo disturb yín so mo ní property kan nù léyìí ni òun ni mo fẹ́ wá mú kí n dẹ̀ máa lò. ẹni ẹni property nù léyìí. ok ẹ wò bóyá mo ní problem. ẹni sà. ah no no no ah ẹni sà. ẹni tó bá ní problem ò kọ́kọ́ lè múra mo yín múra ẹ̀ àní tó má gba yín lójijì èmi mo ní káyìí fúnra mi mo gbé nǹkan mi débi. ó lè jẹ́ pátá ń bọ̀ ní kí ni yẹn báyìí torí pé private property ni bíi ọ̀gá mi ló ní ó dé wà lólé. no no no no no ìgbé òkọ̀kọ́ ní problem náà sómi ìlè ní problem that's number one èmi tí mò ń sọ fún pé mo ní property nílé tẹ̀mí ẹ̀yin ẹ̀kọ́ jẹ́ kémi wọlé tí má ti wọlé ẹ̀ mọ̀ pé ah mo mọ. wọlé síbí àbí. ẹ̀ẹ́n èmi mo ní káà mi náà wọlé síbí. ẹ̀mí iṣẹ́ olóṣì mi wàá tọrọ owó o. kí ló máa ń ṣe yín báyìí náà ṣé báyìí ni mo bá sọ ṣé bá gbàlagbà ni yín. Ah, hello ẹ̀sà ok ok ẹ̀sà ẹ̀wẹ̀ ẹ̀tẹ̀ sílẹ̀kùn náà ẹ̀sà. máa ń dẹ́ màá jẹ́ kí n dá ó dẹ́ màá jẹ́ kí n ṣàwèrè fún láàárọ̀ yìí kí ló ṣẹlẹ̀. excuse sir ta lẹ ṣe tó bú ilé pè ta lẹ ṣe tó bú ilé pè tẹ̀fi yàwó eré lọ́rọ̀ kùtùkùtù báyìí. yìí lè yàwó eré. wèrè ni yín ẹ yàwó eré. Oh. ẹ sọ fẹ́ẹ́ bá yàwó eré eh. ṣé ẹ fẹ́ tọrọ owó ni. mi tọrọ owó. ẹ eh, kí lẹ fẹ́. ẹ ṣe mi mọ bí mo ṣe lè ṣàlàyé ju mo yẹn ṣàlàyé yìí lọ mo ní property nínú ilé yìí tí kì í ṣe property ilé yìí mo dẹ̀ ní láti mú nǹkan mi kó dẹ́ sọ. ẹni property ilé onílé eh, ọkàn jẹ́ ìṣòro. ìyẹn ló ń bí mi nú. ẹ ṣe ẹ ṣe fún mi ṣé rédíò ni. rédíò kan ah nítorí rédíò. ṣé tẹlifíṣàn ni. ó nọ nọ èmi láyé mi mi lórí tẹlifíṣàn màmá torí ẹja. ẹ ṣe fẹ́ gbọ́ ẹ ti ya wèrè. wèrè ni ẹjọ́ kí ni mo ṣe bẹ́ẹ̀ dẹ ṣé mo gbàgbọ́ dẹ yín ò ní làákà ẹ̀ rárá ni ṣé irú mi pẹ̀lú ọjọ́ orí mi ṣé mo lè ya wèrè. ni mí. mi ò mọ tí mi ṣe lárò kùtù ó dẹ̀ ṣe pé ó gbé káwa ó fi kò sojú. ẹ sílẹ̀kùn jàre. mi ò lè sílẹ̀kùn. mi ò lè sílẹ̀kùn ok èmi ní wèrè máa wà wèrè yẹn fún yín sìn ẹ lẹ ya wèrè wà látara ayé yìí ti ta ayé yìí ó ti ta èmi ní wèrè ẹ̀yìn kẹ. ó lè ó ṣe wáyé wèrè bí adìyẹ. ọ̀ ọ̀ bẹ̀rẹ̀ ọ̀ ọ̀ ọmọ ọmọ àgọ́ kílọ̀sì mọ́kànlá wẹ̀rẹ̀ ni ọ́fíìsà wèrè kan ni o ó ń ṣe ọkọ̀ sínú lẹ́nu sà kò ní dákú ẹ o. ẹ ṣí ẹ àbọ̀ ń sẹ́wọ̀n tí má fi máa fọ́ gíláàsì mọ́tò yìí bíi méjì wàá mọ̀ pé yóò máa ń ṣe lóru. àwọn ló ń pariwo ẹ. expect anybody ni. no tí bá ń expect èèyàn She won't wọn máa gbá gate lẹ́yìn. Ah. babe jọjọ kí n yọjú wá ti máa ṣẹlẹ̀. kí ló wá lè máa ṣẹlẹ̀. jẹ́ ń tẹ̀lé ẹ̀rù. Ah! ó jẹ́ wẹ̀rẹ̀ ni ó yóò fẹ́ fún gíláàsì mọ́tò nìṣá ó jẹ́ wẹ̀rẹ̀ ni wẹ̀rẹ̀ ni mo ní pọ́pátì ó wà nílé mo ní ilé jẹ́ ilé ilé ọ̀gá mi lélẹ́yìí ó lè fọ́ ó lè sọ ìwọ olóṣogbo kìrìsì ó lè máa fọ́ fún gíláàsì mọ́tò. ṣe ṣú ọ̀pẹ wa òkè àníkẹ́ ṣí gate fún pọ́pátì wo ló fi síbí ṣé bàbá ẹ̀ ló bá mi kọ́lé ni. ẹ sọ ẹ ṣí gate fún náà àwọn ṣèkàn ṣe yín ni. wọ́n ní wọlé o. Ah! ẹ ti ní kí n wọlé. màá ṣe ìjẹ́ káwọn kí mi ò yá wèrè báyìí ojú ìmúṣẹ́ wọn mú property mi jáde. ìwọ sori pé. olùkú ayé àtọ̀rọ̀ má ṣàǹfààní táyé ẹ̀ ti bàjẹ́. sọ àṣírí ẹ̀ tó báyìí sí i sori pé ó ti yá wèrè ṣáyé ló ń jẹ ṣáyé ló ń ṣe yìí gbọ́n ló bu kọ́ bọ̀ yìí ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ṣé nǹkan ṣe ẹ ni. nǹkan tó ń ṣe ni. ta ni ẹ ok inú ilé mi ló wà yìí náà owó kan ń géètì bẹ́ẹ̀ yẹn ń sìn ó sọ pé fẹ́ mú property ẹ̀ mo ní kó ṣí géètì fún ẹ wọ́n ló ń sọ nǹkan sínú ilé ó tún wọlé sọ fẹ́ máa harass ìyàwó mi ìyàwó mi ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí náà. wo má bínú súnmọ́ wá ẹja rẹ idiot tó jẹ́ kí n wọlé anyhow tí tí ló fi bí. hello hello má ẹ̀ bá láyé ẹ̀ sọ fún mi pé small boy mọ́ sọmọ kékeré ló pè mí ni so so iṣẹ́ mi àti ẹwà jọ jẹ́ bẹ́ẹ̀. èmi àti ẹ̀ ń ṣẹgbẹ́ náà tẹ́lẹ̀ bìkan tó jù ẹ́ lọ nàá ó kẹ̀jẹ́ torí kórìí ẹ ti orí ẹ orí ẹ orí ẹ ń pa òun dọ́rí òkòrùn funfun sí sí irun funfun jáde lágbọ̀n ẹ̀ ó sọ fún mi pé small boy ó wà nínú ilé mi ó wá àrà ìyàwó mi mo tó ń bá ẹ sọ̀rọ̀ ó sọ fún mi pé má bínú small boy bó ló ti rí small boy àbúrò ẹ ni mí ni. ojú mo ń padà bọ̀ wá báwọ̀ ṣó ti gbọ́ ọmọ ìkẹlẹ́ ni ẹ ṣó dẹ́ tó dúró tiẹ̀ property tèmi ni èmi ò ṣe property ẹ rárá èmi ò mọ ẹ. no no no no babe ma ma babe ma stress ara láyé ẹ má ever sọ pé orí ìyàwó mi burú mọ́ orí àwọn family ẹ burú. ó rọ kẹ́mi wá ṣeré mi ni. kí ló fẹ́ ṣe ṣáàjì fẹ́ bàjẹ́ já. o fẹ́ o fẹ́ wá jànú lẹ́mi. o máa jọ ẹ lójú. máa jẹ́ kó o rẹ̀ pọ̀ sí i. ilé bàbá yẹ ẹfilẹ ẹfilẹ ẹfilẹ ẹfilẹ ẹfilẹ. ó bẹ̀rẹ̀ kí n kú lórí property náà. ó ò ṣe bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. ọmọ akúrà ló ń bọ̀. ó ò ṣe bẹ́ẹ̀ tábà lọ́nà ṣe kú kú tábà yọ ọgbẹ́ ọ̀yà olórí burúkú tó bá ti ẹ̀rọ tèmi kó wò kémi oṣọkọ ẹ wọ́tọ̀ fọmọ ẹ tọ́lá níwọ̀n ilé náà. máa jọ ti ya wèrè níyàwó mi ò tí ì bímọ náà. àbọ̀ òsì wí ọ̀rọ̀ yọ ẹ ní báwo ni kò ń breastfeed. ta ló ń breastfeed. ah láyé mi ó ti lọ́mọ ó ti lọ́mọ. babe ìyàwó mi tó ti lọ́mọ. I can explain. Ṣorí lóòótọ́ ni pé mo ti lọ́mọ ọmọ mi dẹ̀ wà ní. Ṣòwò lórí burúkú ikú wà responsible rárá mi ò fẹ́ ní kankan ṣe. Dọ́ọ̀ ẹ wo bó ṣe wá ibà bọ́ ọmọ mi nìbọn mi ní kọ̀ọ̀kan bá ṣe olóyìn kí ló wá ṣe mi ṣé tó lánàá tìǹkà lọ ṣe wá bí báyìí. olùkọ́ yẹ burú so tọ́lá ní òtíkẹ́ ó ti ké wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ kẹfà yàtọ̀ fún ọmọ mi ṣọ́ níṣẹ́ níyà pé tó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ra nǹkan wá lọ́jà níṣẹ́ ló ju ọmọ mi nù. ìgbà yẹn wọn kọ́. ọmọ yẹn ti yàgbẹ́ lórúkọ yẹn bẹ̀ ló tó o ti fẹ́ kò wá responsible. ó yá ilé yá ó kẹ̀ mo ti ní ilé bàbá yìí. kí ni ah. ìwọ àti ta ni. tó má kú sí bí olórí burúkú wọ má kú sí bí ọkọ mi o tó bá kú sí bí ọkọ mi àtúfọ ọlọ́gbà gbé òkú ẹ ọlọ́run jẹjẹ sí ẹ ọlọ́run jẹjẹ sí ẹ ọlọ́run mi ló jẹ nígbà kan rẹ nìyẹn ọkọ tèmi lórí bébí ìṣòro orí burúkú dúró dúró jẹjẹ bébí ìjọ nítorí ọlọ́run mo ṣe àtàwọn ọgbọ́n ni amẹ́rà ti ń sọ mí ọyàn ń ro mi jẹ́ lọ fún tọ́lá nílọ́yàn kí n gbé padà kí n padà wá. so so ní gbèsè ọmọ ìlẹ̀ ọ mọ pé jẹ́ ìwà breastfeed tó bá ti rí ọyàn ọ mọ pé breastfeed. olórí burúkú lè wájú lọ ọ̀rọ̀ kan mo jẹ́ lẹ́ni. máa fọ ayé máa bàjẹ́ mi báyìí tó bá dọ́wọ́ ìwé báyìí mo lọ sí lójú tó kàn náà máa ah, bí jẹ́ lọ fún mi lọ́yọ̀ o yẹ fẹ àkókò ìbùkù rẹ àtọwọ ìwọ bí ayé fẹ bá jẹ sáà ayé fẹ bá jẹ sáà ayé Ọlọ́run jọpọ ọyọ mo gbé káwọn ni màmá. bẹ́ẹ̀ni màmá padà wá. mo sọ wọn tó lókùnkù ọwọ́ wọn kò láta yìí ọ̀hún tí wọ́n wá yẹ ọ̀hún pẹ́ obìnrin bẹ̀rẹ̀ sí ìlú ọ̀gbọ̀n obìnrin ṣe máa rí.

o kò máa ń wò ẹ́ pé kí ló máa ń ṣe ẹ́ yeah because in the court of law o kò lè decide pé eh, nǹkan tọkùnrin bá ti sọ ní final nínú ilé now. yes because the husband is the head of the family. and the wife is the correct. yes my decision stands too. kí ló ń ṣe é nàá kóbi o láti stop gbogbo nǹkan tó ń ṣe jọ ṣe rántí pé torí mo sọ fún ẹ pé ewédú ni mo fẹ́ jẹ torí ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní nágìn báyìí because mi ìpè ẹ́ jókòó ó ní mi ìpè jókòó kémi àti ẹjọ́ sọ pé àókè o ewédú la fẹ́ jẹ. ṣé kò tó torí ni. kí ló fi tó torí. kò tó torí ni ìwọ fẹ́ jẹ ewédú èmi fẹ́ jẹ ẹ̀fọ́ and ó dẹ̀ sọ yẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ sọ bẹ́ẹ̀ ṣé kò tó torí ni. ok kúnbi olórí ilé ni mi kúnbi ewédú ni mo fẹ́ jẹ. Adékúnlé kò hẹ́ẹ̀dì ilé ilé mi ẹ̀fọ́ ni mo fẹ́ jẹ. tọ́ọ̀kì ń sì jẹ́ kájọ gbà pé mi àti ẹ ti bímọ mo wá sọ pé wédú ni mo fẹ́ jẹ wà á sọ fún mi pé ẹ̀fọ́ ló fẹ́ jẹ ọmọ mi á wá sọ pé rẹ́ẹ̀sì ló fẹ́ jẹ báwo la ṣe fẹ́ tónú lé yẹn. ó máa pè mí jọ́kọ̀ kó tẹ̀lé tó lè make any decision bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ní court of law ó ní láti mọ̀. mo ní láti pè ẹ́ jókòó kájọ sọ mm-hmm. ok as it is now mi ò ṣe mọ́ mm-hmm. to God who made me I'm fed up I'm not doing again mi ò fẹ́ ẹ mọ́ o ti gbọ́. ó máa ṣe ẹ̀wọ̀n Cause I am going to sue you. For what? I will sue you for breaking my heart and wasting my time. Àmọ́ ah, kankan, ah. wá ṣí ẹ̀wọ̀n, a you ọ̀ṣẹ́ me? Kill a kà Oh, Ọ̀daràn kankan, Kill ah, a ṣe? You just waste my time and tell me what ọ̀ṣẹ́ mọ́, never ló ti ṣe where. ẹ̀? Kò work. Lórí pé mo sọ nǹkan tó yẹ kó mọ̀, nǹkan tó yẹ kó mọ̀ ọ́, tó citizen country yìí, oh, ọ̀mọ́, but why enlighten? enlightening ẹ. Oh, tó Mama, mo mọ̀ pé òṣèré ọlọ́run mà ní ṣèwọ nìkan bíi aládàgbé bíi ẹranko nínú ilé látìgbà tí dúpẹ́ ti lọ nínú ilé kó mọ̀ wá sí obìnrin kankan tẹ̀jọ́ máa máa lọ́nù ilé tẹ̀jọ́ máa máa jáde ṣe ni kò ṣàánú mi dẹ́kunlé mo fẹ́ rọ́mọ ẹ̀ mo fẹ́ gbọ́mọ ẹjọ́ ṣe ni kò ṣàánú mi. ṣe ni ìgbà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀rù ti bà mí pé kí ló ṣẹlẹ̀ bàtẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ má ṣe nílé mi nìkan tí màmá dá gbé mo sọ pé àwọn èèyàn tó ń bá mi ṣiṣẹ́ wà lára mi náà tó mi mọ̀ pọ́rọ̀ obìnrin lẹ́fẹ̀ sọ ṣe rí lórí ọ̀rọ̀ lóbìnrin dé mami for now èmi ti give up ah. bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo àwọn tó wà ń gbòòrò màmá yìí kò sọ́mọ tó responsible náà bóyá ó dẹ̀wà bóyá èmi lè mẹ́tẹ́rì bọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tèmi ti pàdé mami owó mi náà like ọ̀tọ̀ ni tó wà lórí wọn ọ̀tọ̀ ni tó wà lọ́kàn tèmi sí wọn. Hmm. so kò wù mí rárá lórí ọ̀rọ̀ lóbìnrin dé bẹ́ẹ̀ ni mi ò sọ fún pé kò wù mí pé bóyá mo ṣì máa má rí bọ̀ máa pọ̀ try náà because èmi àtọ̀rẹ́ mi kan náà sọ so yóò máa try máa wúrú àwọn local area yẹn bóyá tí n bá rọ́mọ bóyá màá rọ́mọ tán tọ́ látìlẹ́rẹ̀ tó ní upbringing tó dáa. Hmm. gbà yẹn ni mo lè rò pé bóyá jẹ́ kí n settle down bọ̀tá àbá tí ìrírù yẹn màmí mi fẹ́ yàwó ọkàn mi ṣe wá balẹ̀ ó máa ní ìyàwó tó jẹ́ wípé abọ́kùnrin àbírú abóbìnrin àbírú ṣó wá níbi tó tún wá gbégbà yẹn ibi tó dára ni ọmọ wà nú ọmọ bọ́mọ pọ̀ bí ọ̀sán bọ́ ṣe wà lọmọ ológo tó ń ṣe ni lálùbáríkà náà wà hmm. bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn nǹkan kan sọ sí mi lọ́kàn àdùkẹ́ ọ̀rẹ́ mi ńkọ́ ọ̀rẹ́ mi kékeré. àdùkẹ́ ọ̀rẹ́ yín kékeré mm. kí ló ṣe. kò sí tó ṣe ọmọ dáadáa ni ládùúgbò ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ládùúgbò ni ọmọ alálùbáríkà ọmọ dúdú ọmọ bèbè rere àdùkẹ́ ó ṣọ̀wọ́n lọ́mọ ọmọ alálùbáríkà ni àdùkẹ́ kan náà. <laughs> nítorí wàá ṣe pabambarì níbẹ̀ ni pé bí wọ́n ṣe níjàkulẹ̀ nípa ọ̀rọ̀ lóbìnrin dé làdùkẹ́ náà níjàkulẹ̀ nípa ọ̀rọ̀ lọ́kùnrin dé. ó níjàkulẹ̀ lọ́rọ̀ lọ́kùnrin. bẹ́ẹ̀ <laughs> ẹ ò máa mi. Hmm. in fact ojú mi ti rí gan lọ́rọ̀ olóbìnrin dé o tí mi bá ní parọ́ fún ẹ mo ti give up already pé. Be kò sóbìnrin kankan tí máa trust mọ́ láyé mi. lọ́tọ̀ tìgbà tí mo pàdé ẹ lọ́dọ̀ màmá mi sọ báṣẹ̀ ń bá mi sọ pé ọmọ gidi ni ẹ àtàwa sọ̀rọ̀ débi kan náà ni mo ṣe tún wá mọ̀ pé ah, same village náà lèmi àti ẹ̀tún ti jọ wà so lọ́rọ̀ mi ṣe rí lórí ọ̀rọ̀ lóbìnrin ni. ẹ̀rọ adékúnlé kéde máa wò ó èmi náà ti go through a lot of disappointment tí tó jẹ́ wípé inú mi dùn nígbà tí mo pàdé yín tẹ̀lé sọ pé ẹ máa fẹ́ mi. sọ fún mi àná mo rọ dídé náà ń kúnlẹ̀ báyìí mo rọ dídé ẹjọ́ okay so as it is now yàgbẹ̀rẹ̀ láti ibì kan báyìí sídí sídí. ọ̀gá mi mọ̀ mọ́ ìgbòkun yín sẹ̀. oh má mind òun o <laughs> tó ṣe rí ni òun ló máa ń múnú mi dùnnú lé in fact gbogbo àwọn nǹkan tí mò ń go through bí ronú ti pọ̀ jù òun nìkan ló máa ń múnú mi dùnnú lé. mo ti ń bọ ọgá mi. ara ya ẹ so má jẹ kó bẹ yẹ ẹlẹnu. ara ìṣòkò ọgá rẹ lọ sọnù yín. sọnù wọn náà. ẹ lè ṣe ń gbádùn ẹ mọ̀ mọ́ júùsì. ṣé o ti parí nǹkan tó ń ṣe. mo ti parí rẹ̀ ó kù díẹ̀ torí ìfi mọ́sìnì fọ mo ti kó sínú ọpọ́n mò ń fọṣẹ sí mò ń gbó mọ́lẹ̀. Sidi. sa. o kó aṣọ mi sínú ọpọ́n. ayin inú ọpọ́n. aṣọ four fifty thousand sí inú ọpọ́n. mọ́sìnì ìfọ̀sọmọ. ṣo fẹ́ baṣọ jẹ́ fún mi ní Sidi ṣe wà ókè ṣá. Ah. kí ni àtọ̀ ń ṣe kí ló ha ẹ lẹ́nu. lẹ́yìn kí ló ṣe machine. machine kì í fọ̀sọmọ. ok àbọ̀ abálọ̀ rẹ̀ ẹ̀ o fẹ́ bá mi gbé madam lọ sí ọ̀dọ̀ woman tó máa ń taṣọ fún mi yẹn. madam. bẹ́ẹ̀ ni ó gbọ́ mi dáadáa etí ò dùn ẹ̀ ìyá yín ló jókòó yìí. àwọn kan ni wọ́n bí mi wọn ì sí ìyá mi. màmá màmá ìdò òun bó ṣe rí nìyẹn o mo sọ fún ẹ pálápàá ni sídi tá a máa fi kúrò bí nǹkan tí n bá ti sọ nífẹ̀ẹ́ gbọ́n kankan mélèé bẹ́tà so má bá mi gbé lọ sí ọ̀dọ̀ woman tó ń taṣọ fún mi gbogbo aṣọ tó bá ti mú so ẹ kó gbẹ sínú mọ́tò kẹ́ máa kó bọ̀. ó dà owó dà. Sidi. sá. ìwọ ló máa ń sanwó aṣọ tẹ́lẹ̀ ni. mi ni olórí wọn ní ìsìn mo fẹ́ gbé wọn lọ ra aṣọ ẹ fẹ́ mi lówó èmi ò sanwó lọ́hùn. Sidi ẹ wá lọ bá mi gbàṣọ wa. ọ̀dà sá excuse me sir mélòó ni kẹ́mi náà gbà. Ah. oh my god Sidi. o ò ṣe gbé gbogbo ẹ̀ gbogbo nǹkan tó bá ti wò ẹ́ ń bẹ̀ kó má gbébọn lé. a ah, ọ̀gá mi yóò dà fún yẹn sí. èmi mọ̀ pé nǹkan ń ṣe ẹ mọ́ mọ̀ èmi gangan tí mò ń bá ẹ sọ̀rọ̀ ni mo nìkan ṣe. mi ì sọ pé kó má ṣọ sídìí mo mọ̀ ẹ́ dáadáa mi ní kó mú aṣọ kankan o ti gbọ́ a máa máa yanjú tiẹ̀ létà àfọgbọ́n ṣagbe. ọ̀dà hmm, má gbàdí kò sí wàhálà obìnrin lẹ́yìn náà bá a bá débẹ̀ ó ti yé yín èmi èsà sí yín wáyé lè sí lọ́gbọ́n mọ̀ nǹkan kan ó ti yé yín tàbá débẹ̀ kẹ́ ẹ sọmọlúàbí obìnrin bíi tiyín náà lọ fún mi bàtà tí mo wọ̀ yìí iná rà fún mi ibi náà lọ wá ó ti yé yín kẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ mọ̀ bá lọ. títí ṣé ó yẹ dàrú ni ṣeré ta tíjọ́ ń ṣe náà ló pọ̀ tó yẹn. mo ní òun gbé wọn débẹ̀ ní jẹ́ àlọ́. so mo gbéṣẹ́ ràn pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ obìnrin tó wá bí ó dà kórìí ẹ ti dàrú. ìyá wa. dìdì kókó iwájú mi jọ kó mẹ́ni tí mo ní kó mú lọ síbi tó fẹ́ mú lọ. ẹ jẹ́ lọ ìyá wa ẹ dìde forget bó ṣe máa ń ṣe tí ẹni ò ti rà sí àwọn máa gbé ẹ lọ́sìn bó ṣe wọ́n ti bẹ dáná lẹ́kọ̀ọ́ tó dé. ìyá yóò kàn. Sidi. Sidi. Èmi ni mò ń pè é nà o. Mo mo fẹ́ sáré sí kinní tó ju pé bọ́ọ̀nù. Afa Sidi Afa, níbo ni wàá ta àlejò ọ̀gá lọ? àlejò ọ̀gá a jáde ni olórí ibú ni àlejò ọ̀gá yàtọ̀ olórí ibú ni nígbà tá a débi tí wọ́n ti ní kí n gbé lọ́kọ́ lọ́ọ́ ra aṣọ tó bá ra àwọn aṣọ tí ń mú àwọn aṣọ rárá rárá tẹ́mi fún ara mi kò lè wò yàtọ̀ kò dá rárá ṣé pé àlejò ọ̀gá ò já ara. ọ̀jà rárá ẹni tí ń ta sọ́ọ̀mẹ̀ gan-an ló bẹ̀rẹ̀ sí ní mú nǹkan gidi mo wá ń bá ṣe ìjẹ mo máa sọ gidi aṣọ tí ó mú aṣọ tó mú tẹ́lẹ̀ àwọn ráàgì ló mú tẹ́lẹ̀ yà sí àlejò ọ̀gá yẹn báwo ló ṣe jẹ́ sọ́gà kankan ṣé àbúrò ọ̀gá ni àbẹ́gbọ́n ọ̀gá. ibi tí mo ń lọ nù. wọ́n ní mọ̀dàmú nù ńgbà tọ́gà kọ́kọ́ sọ fún mi pé ìyá yín nù ìkan ara yìí ni mo fi sọ̀rọ̀ pé kì í ṣe ìyá mi kì í sóun ló bí mi mhm. tọ́gà ò mọ tí mò ń sọ yàásín mo fún un ní bọ́dí ìtì gidi àwọ̀ ọ̀gá náà. ìyàwó ọ̀gá. Hmm, ìyàwó ọ̀gá ni sọmọ tí ń bí mi nínú ọ̀rọ̀ tí mi bẹ̀ sọ́ọ̀gá eh. òlójú ni bí ti báwo. dákun sí mo kéré inú ayé ni. ó kéré òpó inú ayé. bí mo ṣe rí i ṣé kò yẹ kí ọ̀gá kú wọn kọnu ọ̀fẹ́ sí mi wọ́n wá mú owó ilé wọ́n á mú yàn lọ́ta wọ́n wá lọ mú lórí ibú kan wá wọ́n ní gbé lọ ra sọ rọ́bìsì. mistake kan ṣe tọ́gà ṣe láyè nìyẹn kó sẹ́ni tó lè wà tó ń lulẹ̀ yìí. wúra wò mọ. azin ó bá a lọ́wọ́ dúró tán. sọ̀rọ̀ kó tí mo bá di mọ̀dàmú sọ̀rọ̀ kó o bọ́ sáyé nìyẹn. mo bọ́ sáyé nìyẹn. wọ́n mi. wo mo fọ́lù ẹ̀ ibikíbi tó bá báyìí mo wà pẹ̀lú ẹ̀. àdúrà tọmọ bá ń gbà ní kọ̀gà kún wọn kọnu ọ̀fẹ́ sí mi torí ń lè bìlú ara mi kí n lọ kọnu eh, ọ̀fẹ́ eh, sí mi. ẹ ẹ má bínú má bínú ìgbà tí ọ̀gá ò wá gbéra wọn wá báyìí kí ló dé tí wọ́n fún ara ẹ̀ tó lè gbéra ẹ lọ bọ́ ọ̀gá. kí n gbéra mi lọ bọ́ ọ̀gá. ìnà wọn dé òpópó wọn bá wọn sọ. mi dé ń wọn yín sọ wá ìrìn ni kí n lọ tóòsì ọ̀gá fúnra mi nkèrè mi lọ bọ́ ọ̀gá o àmọ́ mọ̀ wọ́ọ́rí ó di pa mi. ẹ pẹ̀lẹ́ ayaba. Ah, ah. kí ló mú ọ ẹ̀rọ gbà mí kí ló dára ń kọ́. ẹ dákun ṣé èsì pé bóyá àwọn obìnrin náà ó nífẹ̀ẹ́ sọ̀gà abọ́gà ń fẹ́ mi ah, ojú mi ti ń bẹ lára rẹ àwọn ọ̀sìn yìí òun wú ọba àwọn ní ìsìgbàsẹ́ lọ́wọ́ rẹ ní mọ̀ wá bàbá jọkọ̀ mi ló ń lé ẹlẹ́dàá mi ò ní gbọ́ olóòsì rọ́bìsì oníbó ṣe rí aṣọ wá wáìnì mi. ẹ̀yin jú mi o. ọkọ mi ọkọ mi. alábàárò mi. olùbádámọ̀ràn mi. alábàásọ. alábàárò alábàápéjọyò. òní tèmi o. káká ibi sọ. sọ ayé ọ̀gá mi gbọ̀ fún mi sàn. Okay. wọn are very sure pé gbogbo yín lè mọ ìyàwó mi dáadáa. thanks sir. mo mọ̀ pé bí gbogbo yín ṣe wà ẹ ti màmá fura páwọn kọ̀ọ̀kan change ẹnu lẹ́yìn most especially olófòfò tó wà láàrin yìí láti sọ àwọn kọ̀ọ̀kan fún yín. wọ́n sọ fún wa wọ́n ní madam rè. kí ni ìyàn. ó sọ ó sọ ní. kí ni. what's the problem? etí ọba ńlẹ̀ etí ọba lóko èèyàn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ oyè <laughs> mi so officially ẹ jẹ́ kí n wá introduce ẹ sí yín fúnra mi ìyàwó mi ló wà lórí ìjókòó yìí. ẹlẹ wa ẹ kú jókòó wa kẹ́kọ̀ọ́ pa. ṣe Ọlọ́run apọn iná rẹ so nínú ilé gbogbo àṣẹ tó wà nínú ilé ó ti wà lọ́wọ́ ẹ̀ báyìí. ó nọ́mà ó so gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ nínú ilé yìí òun ni kẹ́ máa jábọ̀ fún sí. ìyẹn náà tún lọ́nà sá. gbogbo nǹkan tó bá ti fẹ́ òun ni kẹ́ máa bá fẹ́ so nǹkan tó bá ti lóun ò fẹ́ kò fẹ́ náà nìyẹn so gbogbo yín sìn abẹ́ ẹ̀ lẹ́wà. bẹ́tà so ṣe ní nǹkan kan tẹ fẹ́ sọ abẹ́ ẹ̀ ni. well ẹ ṣe sá torí ẹ fi ọwọ́ òṣìṣẹ́ àti ọ̀gá mú wa nígbà tá a jẹ́ family ni n tó wù láti jẹ tó wà láàmú ìgbà tó wà láwọ inú ilé ọláwà kò ní sà ìyẹn ni mo fẹ́ bẹ̀ madam kí gbogbo ẹ̀ máa lọ bó ṣe ń lọ àdàmà corporate pẹ̀lú yín madam lórúkọ mi àtorúkọ àwọn tájọ wà ní organisation wa àtàwọn tí wọn ò sí ń bí àtẹ̀ntọ́ gba sick leave àtẹ̀ntọ́ lọ mọ́mọ́ ẹ̀ lábúlé àkè káàbọ̀ sínú organisation wa. sọ́dẹ̀ẹ́rẹ́ hẹ́ẹ́. ẹ káàbọ̀ máa ìwọ sọ̀rọ̀. kí ni yín ẹ sì mọ fún mi pàmísàn kí n sọ̀rọ̀ èmi ló yẹ kí n fún yín pàmísàn mo ṣáájú yín mọ̀ wọ́n àǹgbà tí wọ́n kọ́kọ́ dénú ilé èmi mo mú wọn lọ ra sọ àkísà ni wọ́n wọ̀ débí wọ́n yà tó tí mi lọ́rùn wọn èmi ni mo ní kí wọ́n mu torí aṣọ òsì ni wọ́n píìkì mo wá ní kí wọ́n píìkì ilé ìpè yìí fine bàtà tí mi lẹ́sẹ̀ wọn èmi náà mo píìkì rẹ̀ èmi ló yẹ kí n tóbi sá wò mí ni wọ́n. ẹ ẹ ẹ ẹ má bínú sá ẹ jẹ́ kí n àtẹ́ǹdì sí i as the chief security officer jẹ́ ká àtẹ́lẹ̀ sí síjú ẹ̀ ti yá wèrè o wèrè ẹ̀ tì kíkan o àkìsá ni ìyàwó ọ̀gá ò wà bí ọ̀gá ò ìyàwó ọ̀gá ò wọṣọ gidi ìwọ ló pín ìka aṣọ fúnyàwó ọ̀gá àkìsá ni wọ́n wọ̀ wá bí láàbí mi. etí ọ̀dọ̀ yín fúnra yín náà mo ní kẹ́ má tún fẹ́ lójú ẹ̀yin náà dẹ̀ tún ẹ̀ tún repeat ẹ̀ náà sọ kí n lè gbọ́ pé nǹkan tó sọ nìyẹn àbí ṣé o gbóyè ṣọ̀gbẹ́ wa ókè mo tún tún sọ́nù lẹ́yìn sìn gbogbo àṣẹ tó wà nínú ilé yìí ó ti wà lọ́wọ́ ẹ̀ respect tẹ bá lè fún mi òun ni kẹ fún ìyàwó mi bí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ yín máa tọ́nu lé yìí. alákùnrin ah! rẹ̀ fẹ́ padà sókun àárọ̀ yìí. kí ló fa gbogbo rọ́bìṣì náà mo wà lórí ìjókòó ó dẹ̀ yìí ó dẹ̀ yìí ń sọ ìbúlẹ̀ ti jọ́sọ̀ rẹ̀ ṣe ní nǹkan kan tẹ̀ ìfẹ́ sọ. ṣo ní nǹkan tó fẹ́ bá wọn sọ jàre má bínú pé mo pariwo àwọn náà kọ́ ọ̀sẹ̀ ṣé àmọ́ mi lè wà lórí ìjókòó kan máa sọ lẹ́yìn. o ṣe òpó ni gbogbo nǹkan tó bá ti wù ẹ́ ni kò rán wọn ẹ tó bá ránṣẹ́ tó mọ́jú àbí tó sọ kọ̀ọ̀kan jẹ́ kí n mọ̀ ẹ kúnlẹ̀ kẹ dọ̀bálẹ̀ kẹ kí kó ṣe. òṣìṣẹ́ ni wọ́n nà jẹ́ kọ́kúnlẹ̀ fún ẹ ọmọ tó bá ti fẹ́ kó bèrè ó yá ìwọ lọ́ba gbé fúrùtù akẹ́bá gbé sọ́ọ̀bìnrin wa. kí lè fẹ́ jẹ mà ẹ ṣòfẹ́ wa òkè. ó dàbọ̀ náà àbí kí ló tún ṣẹlẹ̀. ilé ayé wọn ni ẹ kú. máa lọ. mo ní kọ́kọ́ mi I am the chief security officer kí ló ń ṣe náà o Fine ṣé wá rí nǹkan ṣé rí kọ́lọ̀ yìí lásán ó ti jẹ́ kí n like aṣọ yìí jù aṣọ yìí fine mo like ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ilé náà dáa ẹ mú ẹ mú wa ah. ilé máa fit mi gan-an ah. this is beautiful ẹ ṣe gan-an ni. now nǹkan méjì ló kù báyìí. okay. ṣe lóore bẹ́ẹ̀ ṣe ló máa sọ̀rọ̀ ẹ máa ń confident láti máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ tó bá sọ̀rọ̀ ẹ máa wọ̀ pé ah, wow you understand oh, kejì. má gbàgbé tó Friday ni driving lesson continue má gbàgbé at least ẹ ti drive lesson. ẹ ṣe máa ẹ wo ètò tó fi sọ fún mi lè ẹ má máa kúnlẹ̀ kọ́ máa kúnlẹ̀ kọ́ máa kúnlẹ̀ ẹ ní ìdè mọ́ ah, ẹ ti gba ẹ má máa kúnlẹ̀ mọ́. kí ṣaya káyà mi kí gbàgbà. ẹ kí kí bó ni wọn fún mi. all right ma mo ti gbọ́. now you are mrs aduke adekunle ọlárìbígbé ó yá move with confidence walk with confidence. mrs aduke. Yeah. dé ibi ibùjókòó mi báyìí àyà mi ti kí gbangba èmi Mrs. Àdùkẹ́ Ọláribigbe Adékúnlé ẹ̀mí ọ̀gá fúnra ẹ̀ yes. omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti kó wọnú ẹ̀ kó ní kálukú yín ti ọwọ́ ọmọ ẹ̀bù aṣọ o kẹ́ ẹ̀ kọjú mọ́ iṣẹ́ yín. bẹ́ẹ̀ ni ọ̀gá mi sàn ìgbọ̀kú yín. bí wọ́n sọ jọ ta ló ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ abẹ́wò ni rádaràda ebó ṣe ṣú ẹnu pọ̀ wọ́n bí èmi ò ṣe dẹ́kunlé o àwọn olè ń ṣe sí èmi èmi náà tó bá ṣe wèrèwèrè máa ṣe é gẹ́gẹ́ bí mo ṣe sọ iṣẹ́ tí wọ́n gbà yìí fún níbí bàbá owó ní kẹ́ máa ṣe o ta ló lọ́rọ̀ tó fẹ́ sọ nínú yín. a ah, lọ́rọ̀ tá a fẹ́ sọ. Ah, ah. sórí ẹ yìí ni ṣé wọ́n la gbẹnu sọ ni ó ṣe sọ tiẹ̀ káwọn yòókù náà dẹ̀ sọ títí wọn àdàgbà má dànù yìí. Hmm, mi lọ́rọ̀ mọ́. Hmm, hmm. ṣé wàá rí ìwọ gbogbo ìmúra tó ń mú yìí ló yé mi o ṣàjẹ́ kí n rí ẹ mú. mo sì mọ sọ fún ẹ múra rẹ ọ̀dọ́. kí ẹ wá máa gbọ́ o iṣẹ́ tí wọ́n gbà yín fún ní bíbá yìí òun ni kẹ́ ẹ máa ṣe o ah, ó yẹ parẹ́. wọ́n ní kẹ́ ẹ mọ̀ ní lọ kẹ́ ẹ mú fún ẹ̀yin ní kẹ́ ẹ mú fún. mo kò yọ ló. èsì ẹ̀mí ni wọ́n máa ń rẹ́ sẹ́lẹ̀ mú fún. Ah. ṣé ẹ kó wájú mi lẹ wà ṣá. àbáwò èèyàn rádaràda wo ni ìdẹ́kùnlé gbà sílé. nonsense. Leader. Yes? Iṣẹ́ yẹn ti dà. Wọ́n. Iṣẹ́ ti já. Ó dùn mí kọ. Ìyẹn o smart rárá. O kàn fojú jẹ kàn lásán. O ò lè fi pẹ́rọ jẹ. Ooo. Ìyẹn mi ìgbà ti ní iṣu báyìí. Ẹ́ Ẹ́ ok ok. Ẹ owó dà. Owó. Yes ẹ wò ó kù díẹ̀ kí n róhùn yẹn bàbá ni wọ́n dé ọlọ́run ló ní wọn mú mi ẹ dẹ̀ mọ́ pàdúgbò yẹn ni mò ń gbé wọ́n wá fi lè rí ojú mi pẹ́rín nǹkan máa ṣẹlẹ̀ wọ́n máa dá mi mọ̀ straight ni torí wọ́n máa dúgbò làwọn náà tó mú láti sá lọ mo sáré lọ fara ṣoko ni bí mo ṣe wà igun bàbá mi lè dá àdúgbò mi mọ́ mi lè délé fọ̀nà mo máa lọ wábì kan scott sí i. thirty seven million ah ó dùn mí pé bí tí mo fi ẹ́ sí ní báyìí mi bẹ́ẹ̀ o kò tè jẹ́ ká lose thirty seven million báyìí. ok ok nàbáyọ ṣì wà ẹ tiger. yes boss. iṣẹ́ tó ń ṣe ti yẹn mo mọ̀ pé láàrin forty hours o máa ṣe yanjú. of course. àbó lè ṣe. bàbá lè ṣe sà. leave us. mi ṣe ń ṣiṣẹ́ fún yín náà ẹ lè yíwọ nímọ̀ bí. ah sẹ́kọ̀ọ́ ni. ilé ọkọ mi ni mo wà mo ti má rè sẹ́kọ̀ọ́. ah àrùkẹ́ o bínú wá sẹ́kọ̀ọ́ ni. ìkan lára àwọn ọkọ mi ni eh? mm, tọkọ mi ni o. ìkan lára ẹ̀ lélẹ̀. Mm, nǹkan tọkọ mi bá dẹ̀ ni èmi náà ni. àrùkẹ́ mm. ó yẹ kí n wá kí ẹ kájọ mi síra wa lára. ìgbà wo ló fẹ́ wá. ká fọ lárun ńlá ká fowó wẹ owó pọ̀. adigba wo ló fẹ́ wá. friday nǹkan. ṣé orí kò sí gbà tó fẹ́ wá táyé ò gbà ẹ́ àbíkẹ́ fún mi nọ́mbà ẹ̀ wo ọ̀rọ̀ pọ̀ tá a máa sọ enough gist àbá àbíkẹ́ ọ̀rẹ́ mi kan rèé. èmi ni èmi ni èmi ni èmi ni. <laughs> ah olúwa o ṣé o. Mm. Ah. èmi máa flash mi fóònù mi wà ní mọ́tò. mo ti flash ẹ bẹ́ẹ̀ a ti máa ring. àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́. èmi ló máa jírí láàárọ̀ friday èmi gangan ló máa jírí láàárọ̀ friday ẹ ká sọ ọ òkè àdúpẹ́ ẹ pẹ̀lẹ́ sà. Ah. Ah, ṣọ́gbòrò balẹ̀. mo gbòòrò. Um, èmi náà ti ń pe aago ẹ̀ hmm. mi mọ̀ because um, something came up to me láti tètè attend sí um, I be travelling No emergency travelling ni uh, but um, o ní àwọn fáàpù tó yẹ kí n drop ilé you know. Uh, very very sensitive file. ẹ mo tẹ́ ń pe aago ẹ̀ pé ókè ókè wọ́n tẹ inform ẹ̀ pé mo fẹ́ wá dọ̀ fáìlì fún òun kankan aago ẹ̀ kan sọ not reachable àbí nǹkan kan ló sọ. ẹ wà ní plane ni. oh ok ok ìyẹn náà dà um, adela àti àlàáfíà sọkòtò pé bí àìmí lọ mo ṣe ní kí n drop ẹ please yá mi ẹ um, fáìlì wa very very sensitive jọ bá mi keep ẹ fún um, tó bá ti gbé fún àtìyẹ. ok sir mm. kò sí problem sir màá fún ẹ ṣe gan kí ni mo fẹ́ fi ṣe yín lálejò kí lè fẹ́ jẹ ah, mímu. Oh, oh, oh, eh, má ṣe yọ èmi gan kánjú mo kàn ní kí n débi kí n drop o. rárá o ẹ má jẹun kẹ tó lọ o ah. Ah, kánjú wo nìyí. má ṣe yọ. bí ti pé kí wọ́n lè mú nǹkan kan yẹn kọ́ ọ. Um, jẹ́ kí n ṣe bá uh, wọn ní yòókì ń lọ lé arúgbó lọ́fẹ̀ẹ́. <laughs> Okay, um, yummy. Cool rárá o mi mọ̀ pé mi lè ń ka rárá o. ah no no no no no ṣé owó tí mo fún ẹ ó wà bá a kọ ni mm-hmm. ìyẹn ò kí ń kọ èèyàn máa fi sẹ́yìn àmọ́ ni so that a lè máa ṣe kí ni a lè máa grow láti bẹ̀. Hmm? ẹ ṣe sá. all right um, God bless you. <laughs> bá mi kí ọgbẹ́ wá dé. ṣé gan-an thank you sir ó dàbọ̀. alábàásọ̀ alábàárò alábàápéjọrò onítèmi ò Ipò ọ̀rẹ́ mi olówó ìfọ̀kànbalẹ̀ aya Adékúnlé. Ọ̀bẹ mẹ́ta ló ń ké sí i. Ah! Ọmọ orí ẹmu yóò ní o. Ọ̀rẹ́ mi jókòó. Ah, má ti ẹ jó. jó ilé ọ̀rẹ́ mi ni mo wà. Má jó. Èyí pọ̀ o. Hmm. Èmi kúkọ́ lẹ tó yọ. <laughs> Ọ̀rẹ́ mi, mm-hmm. mo bẹ́ẹ̀ yọ. Ìwọ lọ́lọ́run ló síbi gíga báyìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run bí àṣà ọ̀rẹ́ mi kan, ò ní wálé láìláì. Àmì àṣẹ Èdùmàrè. Ah! Mm. Èyí pọ̀ ó pọ̀. Kí nìkan tẹ fẹ́ jẹ màá, màá lè lọ dáná. Ah, ẹ má ṣe yọ. Ṣé rí ti ẹgbẹ́ lẹ́yìn? Màmá fi yẹn rìn gbé. Ok, màá. ilé ọlá ló dé sí orí dẹ̀ tí wọ́n sin ẹ̀ débi ọ̀la kẹ́lẹ́dàá má jẹ́ kó jábọ́ láéláé. àmì o. kí ìwọ náà má dẹ̀ túra lẹ̀. wo ìjáfara léwu. ìjáfara léwu. bẹ́ẹ̀. já mi tán. kí n já ẹ tán. ṣorí tí ọkùnrin bá gbìyàn sínú ọ̀la báyìí mhm. tó gbìyàn sínú ilé tó dáa tó báyìí mm. èèyàn kì í sàsùn pé o torí ìjáfara léwu. ìdí àtìtù wọ̀ ni wípé tí ọkùnrin bá ti ní irú lábàá yìí tó bá gbéyàwó ẹ̀ síbẹ̀ tó bá dọjọ́ iwájú tó bá róbìnrin mi tó kàwé ju ẹ lọ tó gbáfẹ́ ju ẹ lọ tó lajú ju ẹ lọ tó sọjí ju ẹ lọ á gba ẹsẹ̀ gbẹ kan á gbóbìnrin yẹn síwájú ni. ẹ Adékúnlé tèmi ò lè pa mí tì kò lè ṣe wẹ fún mi. má sọ bẹ́ẹ̀ mọ́ ilé ọlá nìyọ̀ ni. ìwọ ló máa mọ bó ṣe máa mú ògùn ẹ̀wọ̀n tọkọ òfin ní dánwó kódà tó bá tẹ wá dọwọ́ kọkàn nígbà yìí lójijì. Mm-hmm. Ah! kí ni mo wá fi ṣe báyìí tó máa ṣe yàrá ẹ lọ́pọlọ ni o ṣe ni kó smart up bákan jókòó rẹpẹtẹ kó lóun ṣe housewife oṣù kan èmi tó bá jẹ́ èmi àbíkẹ́ lọkùnrin kan gbé sínú ọ̀la báyìí máa bẹ́ ogún ẹ̀sìn méjì ni bẹ́ẹ̀ ni mo sọ. kí ló wá fẹ́ kí n ṣe báyìí tí mo fẹ́ kó ṣe. ẹ̀yin jú mi ẹ̀ ọkàn mi ọkàn mi alábàásọ alábàásọ mi olùbádámọ̀ràn olùbádámọ̀ràn mi o. The night has come, the night has come, it's calling me. ọ̀gá ọ̀gá dọ̀là ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀lúṣà. gọ́fúmẹ̀ntì ní sáwọn. drug law enforcement officers. And this is the warrant to search your house. Kindly have it. Officers, please do your job. kọ́ check tó bá fẹ́ check mi ò lẹ́rù òfin náà lè nà kí ni mo lẹ́yìn. Mr. Adekunle, what is this? I don't know. I put it to you directly that you deal in drugs. drugs. Officer, arrest him. Hey, hey, Joe, arrest bíi ti báwo? Ẹ jọ̀ọ́ má jẹ́ kọ́ mi ó ṣẹ̀wọ̀n. You know it's an offence obstructing the officer of the law. Ẹ jọ̀ọ́ sà, mi ì try láti obstruct she, yín. Ṣé ẹ fẹ́ ká ṣiṣẹ́ wa? Ṣé ó máa wù yín ká mẹ́yìn náà dání kẹ́ tẹ̀lé wọn? ok tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wa arrest him please. ẹ jọ̀ọ́ sà ẹ má jẹ́ kó mọ ọkọ mi lọ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ká ṣe la máa ṣe ẹ jọ̀ọ́ ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ yín ẹ rí mi gẹ́gẹ́ bí àbúrò yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ sà <laughs> ẹ jọ̀ọ́ sà. ẹ what can we do to settle this sir. you want us to settle this here. yes sir. yes. then why do you deal in drugs ń ṣe drug dealer mi mọ kankan pa ẹ. báwo ló ṣe wá délé yín. mi mọ kankan pa ẹ. ṣáàyìn náà ti rí i pé kó ṣe settle bíbí. arrest him. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ìbọn tẹ bá fẹ́ ká máa ṣe ẹjọ́ ẹjọ́. madam. madam. sá. a rí i pé ọmọlúàbí ni. yes sir. ọlá tí ń la máa wò mọ́ drug dealer lára. ẹ ṣe sá kí lẹ fẹ́ ká ṣe ń sìn. madam kí lẹ fẹ́ jẹ́ ká ṣe. ikọ́ tẹ bá ti sọ pé ká ṣe la máa ṣe. ṣe lè san fifty million. yes. sir sir ẹ jẹ́ ká fún yín ní twenty million twenty million ṣọfẹ́ lọ sẹ́wọ̀n ni. twenty million. twenty million is better than jail. madam. sir. twenty million yẹn ò ní lè work àmọ́ tí ẹ bá lè ṣe ní thirty million a máa rí kèsì ẹ̀ sẹ́tùn bíbí. ẹ jọ sà ẹ wo mo mọ̀ pé twenty million yẹn ọkàn mi lágbára ẹ̀ thirty million yẹn kò ní ẹ ṣàánú mi ẹ jọ ẹ ṣàánú mi. ok tí ẹ bá ti rí thirty million tán a máa máa mú wọn lọ ni. ẹ jọ. one minute please. lọ sí wọn mi mọ ọkàn gbogbo nǹkan tá à ń pẹ̀lú ìmọ̀ bó ṣe débẹ̀. calm down ìyẹn kọ́ ló yẹ kó máa sọ. Uh, are you ready to pay that twenty million in hard currency. Eh, eh, yes, sir. yes sir. i mean now. Hmm? kò sí problem sir máa máa pe burúdi change mi sir. bẹ́ẹ̀ni sir. officers ẹ fi làtò ilé la it's alright uh, mr dekule how you sit come sit down. for real ẹ wá jókòó. ayé tí ò bá sá sòbí á ti dá onítọ̀hún èwo ni yín ló gbé èrò òfin wọlé. èmi ò mọ kankan pẹ ọlọ́run mi ò mọ kankan pẹ. bàbá yìí. yes ma mi ò mọ kankan pẹ. ẹ mọ kankan pa ẹ ewu bí lè ṣe wọ mi tó ṣojú òṣì ìwọ ni àbí náà ọmọ eh, kíjì ni mo wà mi ò mọ kankan pa ẹ. lára dáa tiẹ̀ ń kán. ṣó sọ pé òun mọ kankan pa nǹkan tó ṣẹlẹ̀ yìí. kí n tẹ̀lé nígbà tí àmì ìpẹ́rù òfin àbí máa bá yín bọ̀ ọ̀ọ̀ fún àwọn tó lọ́lọ́ jẹ́ kí n sáré débi tí mò ń lọ. ilé o ní kí n fa yìí sílẹ̀ o ní kí n fi wọ́n sílẹ̀ kí n má béèrè nǹkan kan lọ́wọ́ wọn. yes now. ìkọ́nù wọn ló máa ṣe kínní yìí ìkọ́nù wọn ni wo bó ṣe ń wò ìkan lára wọn ni ìkan lára yín ló ṣiṣẹ́ yìí. mi ò lọ kó sẹ́ tó mọ kankan. ẹ máa jẹ́ wọn gbogbo yín kẹ lọ ronú yín kẹ rò wò dáadáa. kò lè kó mi máa mi ìmẹ́rù tó ń jẹ́rù fún bàbá ni kẹ́ ìbílẹ̀ rẹ̀. mo gbọ́dọ̀ ṣe ẹ ṣe ṣe máa ti ẹnu géètì wá sọ̀kan sílẹ̀ ló lè bí i kí ló máa ń ṣe iná. kò jẹ́ tuntun ẹ̀. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹgbẹ́ mi rúnmù yín sọ̀rọ̀ járe ẹ jẹ́ kí n sọ fún yín o èyíkéyìí tó bá ṣiṣẹ́ bí inú yín màá mọ̀ a máa mú so báyìí nìsín kẹ lọ ronú ara yín wò kẹ ẹ bára yín sọ̀rọ̀ èyí tó bá ṣiṣẹ́ yẹn nu yín kẹ wá fà lé mi lọ́wọ́ kéde. ṣé ìwà ó kéṣà torí yóò kàn ṣá. ẹ jẹ́ wọ́n bá a. ṣé ṣe é. ṣé kókó jù mí lẹ́wà àbúrò bàbá yìí ni. tipẹ́tipẹ́ yìí. ṣé kókó jù mí lẹ́wà ṣá. èmi náà sọ pé ta ló ṣe é ṣe. inú ò lè lè gbẹ̀rù omi kí làwọn. ẹ wo ẹ wo ó ní kí fílẹ̀ kí má bẹ̀rù lèmi ń bá àwọn ọmọ wí ìwọ ni kí n fi wọ́n sílẹ̀ a jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe nìyẹn mélòó rú ẹ̀ ni mo mọ̀ tó wà nínú ilé yìí ọlọ́pàá mélòó ni mo mọ̀ tó ṣe máa wọnú ilé ìwà Adékúnlé so gbogbo ọ̀rọ̀ tó kó jọ yìí gbogbo nǹkan tó ní iṣẹ́ dírọ́ọ̀gì ló ń ṣe. Adúkẹ́ so ìwọ náà believe me hmm. Adúkẹ́ láti ọjọ́ tán ti bí mi mi ò fi ojú mi kan kokéèrè pé mo máa fi ojú mi kọ cocaine òun lè tí òun lè táwọn agbófinró tí wọ́n fi hàn mí. ká ní kò ń ṣe cctv tó bàjẹ́ ni ṣé bá máa mẹni tó ṣe. ṣé ọ̀rọ̀ cctv là ń bẹ̀ sọ ni wo wo wo wo fi ọ̀rọ̀ cctv lẹ̀ à ń sọ̀rọ̀ pé wọ́n gbé cocaine ìwọ ń sọ pé ọ̀rọ̀ cctv ṣórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báyìí kò wá yé mi mọ́ kò yé mi o ẹ̀rù ń bà mí Adékúnlé ẹ̀rù ń bà mí o. Hey! bóun ṣe ń bẹ́ẹ̀ ló ṣe ń bẹ̀ mí náà bí ò ṣe yí ẹni ò ṣe yé mi náà agbọ́n sẹ́ ìkàmùdún sẹ́ ojú olóko ní kùndùkùndù yìí tó ṣe èmi fúnra mi mọ̀ pé mi ò ṣe nǹkan tó ń sọ yìí definitely ìwọ fúnra ẹ ò lè ṣe àwọn ọmọ tó wà nílé sọ pé àwọn ò ṣe táwọn ló fẹ́ ṣe. dúnàdùkẹ́ àlejò kọ́kọ́ wá mi wá nulẹ̀ yìí. dọ̀tún wá o wọ́n gbé fáìlì wá fún ẹ. dọ̀tún wá nulẹ̀. ẹ ọ̀rẹ́. dọ̀tún so ibi tó fẹ́ gbà yọ sí mi ni bóyá mi àti ẹ ti yanjú ọ̀rọ̀ yìí tó dẹ̀ sọ fún mi pé kò sí nǹkan kan ti tọ́nú ẹ tí mo tún bẹ̀ ẹ́ so ibi tó fẹ́ gbà yọ sí mi lórí ọ̀rọ̀ contract ò ṣe contract ni ah. o fẹ́ ràn mí lẹ́wọ̀n àlejò méjì máa bá ọlọ́run lé láàrin ìgbà. Eh, no no ibo lálejò tí pépà. má eh, wò rí èmi ti mọ ibi tọrọ bá sọ kankan mọ mo ti mọ ibi tọrọ ti wá so Dọ̀tun ló wá gbé cocaine sínú lẹ́ni ó fẹ́ kọ́ rán mi lẹ́wọ̀n àbí mò ń bọ̀. ọkọ mi ní sùúrù ẹ ká ń jà sùúrù fún kí ni. jọjọ ah, ah, kí ló dé kí ló tó ṣe é ṣe báyìí wo jẹ́ ká fìjà lẹ̀ fọlọ́run hmm? jẹ́ ká fi ìjálẹ̀ fún ọlọ́run. ọlọ́run o. ọlọ́run tó ti yọ wá kúrò nínú eléyìí ó tún wá ń lọ báyìí nísìn ah. tó bá lọ tó bá lọ gbá oh. tó lọ ń bàjà tó wá faint tó ṣubú mọ́ ẹ lọ́rùn nínú twenty million àti twenty years imprisonment èwo ló sunwọ̀n so think about it má lọ o má lọ wo fìjálẹ̀ fọlọ́run o fìjálẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ ni jókòó jókòó oh. a ní kó jókòó kó ṣe sùúrù ṣòwò kan báyìí ọpẹ́ ló yẹ ká máa dú lọ́dọ̀ ọlọ́run ká máa dúpẹ́ pé ò lọ sẹ́wọ̀n ọlọ́run ẹlẹ́dàá mi ó ṣe tọkọ mi ó ṣe wọ́n. wo mi tó tó ọ̀rọ̀ bá nílẹ̀ yẹ ká bára wa sọ láàrin èmi àti ẹ àmọ̀ pé à ń parọ́ mọ́ bàbá lójú ọ̀gá ni o sórí èmi àti ẹ là ń wọnú ilé yẹn dáadáa ẹ ẹ farabalẹ̀ má sì gbẹ̀gìrì o láàrin èmi àti ẹ ṣó ti ń gbọ́ làmọ ẹni tó gbé bẹ àmì mi fúnra mi háì èmi ò lè gbé kokéè kankan. jọ̀ọ́ má bínú kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ yìí èmi gbé kokéè wọlé ilé ah, jọ̀ọ́ bínú kí ni tèmi wọ́n ẹ̀ eh, ìṣó ah, alákòóbá má ní ọmọkùnrin yìí. ta ló kó bọ jẹ́ ká sọ èmi wọ pálọ̀ wọn ṣe gbogbo rẹ̀ ni ìbọn wọnú yàrá wọn ṣé mo wọnú yàrá ọ̀gá rí. jọ̀ọ́ jọ̀wọ́ ṣe mi ṣe bí kitchen lèmi ti ń ṣiṣẹ́. ẹ ṣé òkè gbóná yìí lọ inú yàrá ó ní ẹ màdàmú bá yín ṣe títàn ó gbóná yàrá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyẹn ò ṣe problem ṣé wáyé lórí tàbí tá a dé tọ́ọ̀ bá tètè jẹ́wọ́ wo wọn ò gbé ọ ni. wọn á gbé wọn á gbé mi wọn á gbé mi torí kí ni ṣé mo gbé kéèsì bẹ́ẹ̀ ni. má fi irú nǹkan bẹ́ẹ̀ lọ mi rí kí ló ṣẹlẹ̀. ṣé bàbá lè gbé ṣé mo lè gbé tí n bá lè gbé ni tí n bá mọ bí ẹ ti ń gbé ni nígbà mo dára mi láàmú. ẹ tó bẹ̀rẹ̀ tẹ́mi náà bá mọ bí tó ti ń gbé ni ṣé mi náà màá rí màá ṣẹ́nu lébà ẹ. àmọ́ ká mọ̀ pa irọ́ ká mọ̀ pàrọ̀ ká bára wa sùn tọ́ ọ̀rọ̀ ara fún mi sọ́gà ọ̀gá ní ògbé. tí wọn náà bá jókòó pé ọpọlọ rẹ tó bá wálé wọn pé iṣẹ́ kí ni ọ̀gá ń ṣe wọn mọ̀ ń ga pa ni àfi bí ọ̀fọ́n ọlọ́mọ kan wọn sì máa ká parú rẹ̀ wo ọ̀gá ló gbé ṣe mọ̀ pé látijọ́ tí mo ti wà nínú ilé tá a ti jọ ń wà papọ̀ báyìí ṣe mọ̀ pé ṣe máa sọ̀rọ̀ tó ní làákàyè ni for the first time. a pé wọn náà èrè ìfarabalẹ̀ gbọ́ làákàyè bàbá lọ́mọ gbé sùnmọ́ lẹ́nu géètì bomi èmi ní ọpọlọ lórí tàbí tá dé dúró yìí ah! táwọn kìnìún bá ti mọ́gà tí wọ́n kàn kọ̀ sí wọn lọ́ba yìí sọ pé wọ́n kọ̀rọ̀ ọgbẹ̀ wọn tó ti pèrè wọn kàn ah, kí ló burú bẹ́ẹ̀ wà á jẹ́rìí against ọ̀gá tó ń bọ́ ẹ tó ń fún ẹ lówó oúnjẹ tó ń raṣọ sí ẹ lọ́rùn tó ń fún ẹ lówó tó fi ń bọ́ ògo fámìlì ẹ a ò rí i pé kà ni ẹ. o ti kà tán o ti sí èrè tóòtọ́ ọ̀rọ̀ bá ti dé ẹjẹ́ aṣọ màá sọ bẹ́ẹ̀ fún wọn àmọ́ bí mo ṣe sọ yìí láàrin èmi àti ẹ torí ẹ bá pé mi ìran sọ́gà o mi ò rán ẹ sọ́gà o mi ò rán ẹ sọ́gà o òkùnkùn rìkọ́ọ̀dù ẹ o sì ní fóònù kò sí wàhálà tí n bá sọ fún wọn kọ. tọ́ ọ bá sọ ikú ni kì í sárùn tọ́ ọ bá sọ òtún sọ mí mọ̀ ìwọ sọ́kọ̀ ọdún ìwọ̀n pé òní sọ sọ́kọ̀ sọmọ ọlọ́run tó dẹ sátìlá mọ́ nìkan tọ́ ọ bá sọ òtún sọmọ tó ń yí bí àgbọ̀ ọ̀dà tọ́ ọ bá sọ òtún sọmọ gbogbo tí ń dùn tó pé tó bá ti dọjú alẹ́ ní ọba gbogbo tripod ẹ jẹ́ ní tó ń wò tó sọ di nǹkan rẹ̀ tọ́ ọ bá ń dẹ̀rọ̀ báyìí gbogbo tripod yọ wọ̀ ní gbogbo tó ti pàpàpàpà tó pé tí wọ́n bá ti jẹ́ jẹ́ jẹ́ ní ìsìn tó omi inú rẹ̀ ti fọ́n bọ́ta olùsì alẹ́ ògbé wọ́n gbé káàkiri gbé wọ́n tó dé báyìí ìjọ́mọ̀ fún mi ní fù fù fù fù. mo sọ́dọ̀ sọ́ọ̀ ní sọ́ọ̀ mímọ́. gbẹgẹdẹ mà ti gbiná aṣọ lórí burúkú lọ̀gá wa kókè lọ̀gá mọ̀ ń gbé àṣírí mọ̀ títù wọ́n ti dà wọ́n sí pọ́tà wáìdì wo ayé ti rídìí wọn mú ṣé òun náà ṣe kí lọ̀gá ṣe tó ń kọ́lé mẹ́ta mẹ́rin lé dẹ́nkù dẹ́nkù dẹ́nkù ilé tó tóbi tó pẹ́ nìkan òkòrú rẹ̀ rí àsìkò kéènà ń gbé tí wọ́n gán ti ẹ̀kẹ́ olórí burúkú níyàwó tán fẹ́ wọ́n ti sì yin egun ẹja náà gbé o yóò mọ fọ́n wẹ́ẹ́rẹ́ bí atakán dànù epo nì yóò wà máa pariwo ẹ̀ẹ́ránù frampánù tí bá ti ní kí n dáríjì ọ̀gá ìyàwó wọn olórí burúkú rẹ̀ yẹ kí n dáríjì wọn ò sí ẹ̀wọ̀n débi yóò ju ọ̀pọ̀ lọ ọ̀wọ́n wọn gan ni o olóṣìní ànígbà tó ní ọ̀wọ́n èdè tó ń ṣe bí ẹ̀ka rẹ̀ yóò mọ kúnlé òfò àṣẹ ẹranko ni yóò mọ̀ pé wèrè wà lẹ̀ mo dúró de ìgbà tí wọ́n wà mú ọ̀gá wọ́n rí ẹ̀wọ̀n débi pé wọ́n rẹ̀wọ̀n yóò sì sùn mọ́. ó gbọ́dọ̀ fẹ̀wọ̀n búra ó lórí gbogbo obìnrin àṣìgbé obìnrin tábàsì ti lè lọ ní ìsìn àṣírí ọgọ òkùnkùn tó ẹgbọn tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ti fẹ́ wèrè olórí burúkú lòṣì yẹn yóò wà pọnlẹ ojú funfun fún ọmọ àtòkù wa balẹ̀ jẹ́ kéèyàn dẹ̀ tẹ́ kórókó sí kó bá ṣe rẹ̀ di gidi máa bá mú wèrè lẹ́ni níjọ́ tó bá ń lọ báyìí ó di gbére ni wọ́n á kọ́ fún ẹ̀wọ̀n kọ́ńtà máa dà kọ́ńtì ẹ̀ hàn gẹ̀ẹ́ yìí ṣẹlẹ̀ kú mi ò tí ì jẹun. madam. torí pé tiẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá ẹ̀yin olórí burúkú olóṣì má ṣàǹfààní èmi ló sọ adúrò ọ̀rọ̀ tó tó báyìí sí gbogbo nǹkan tó ń sọ pátápátá ni mo gbọ́ gbogbo àṣírí wa ìwọ wá ń tu síta ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní ìwọ tó yẹ pé ọkọ mi sọ fún mi bó ṣe dénú ilé yìí. bẹ́ẹ̀ni. tó pàdé ẹ lójú títì tó ń mú ẹ wá tó jámọ́ nǹkan kan tó ò níran ìwọ wọ́n wá tẹ́ sórí bẹ́ẹ̀dì ah. tán ìwọ ọmọ lẹ́ńlẹ̀ tán tẹ́ sórí bẹ́ẹ̀dì tó ń sọ gbogbo ọ̀rọ̀ báyẹn sí èmi kọ́ lé mi síta ṣé wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí ṣorí kí lè ní ìtò ṣú ìwọ fúnra ara ẹ̀ ibi tó ti wá àwa padà síbẹ̀ inú gbogbo tó ti mú ẹ̀yìn wá padà síbẹ̀ mo ló ṣe olórí burúkú rádaràda ẹgbẹ́ yẹn rí ìwọ ah o máa kó òun lẹ́yìn o máa kó òun lẹ́yìn idiot nonsense olóṣì jàtijàti. Ah sì ń wọnú yàrá lọ jọ yìí ah! wọ ẹnu yìí lọ wá kí ni kí n ṣe yàrá kí ni kí n ṣe. madam madam ẹ jọ madam madam. Yes, sir. Yes, Lord. Thank you, sir gbogbo yín ẹ tẹ̀lé instruction tí bàbá fún wa kẹ̀dẹ̀ wà vigilant ẹ bí a ó ti tìní ó ṣe gbalẹ̀ tìrì yẹn kẹ ẹ ṣọ́ra gan túrẹ́ ní tẹ́ fẹ́ lọ báyìí òun náà ò jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn ṣe ló dàbí kí ẹnìkan lòun gbójú gbóyà òun fẹ́ wá ká mi mọ́lé ni ìmọ̀pájá tó wọnú ẹ̀kùn. àfẹ́jẹ̀wẹ̀. ṣùgbọ́n náà tí ó bá ti fojú kàn yín ẹ ti di àkótagìrì ejò bí pẹ́pẹ́yẹ bá dẹ̀ tẹ omi báyìí á parẹ́ nù ó bá ti rí gbogbo iyì tó wà nínú pátápátá ó máa parẹ́ nù owó ni kẹ́ ẹ gbé bọ̀ fún mi. àdùkẹ́ ah, àdùkẹ́ ah, ah. dùkẹ́ ìbáríkà wọn. ilé tí gbogbo yín múra báyìí ṣé ń lọ pàtì ni. ẹ̀ẹ́dá eh, bí a ó tì ń tẹ̀ ní ṣe gbà nìyẹn so a lọ sí pàtí rárá ẹ wo ẹ kí Àdùkẹ́ ẹ ṣe rí ẹni tí ó jẹ ẹran lẹ́nu tó já pàtì tó fúnyàn jẹ ẹ jẹ́ ká kí káyé yẹn o torí ẹni tó lè ṣerú ẹ kò wọ́pọ̀ ọkọ ẹ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ pẹ̀lú business tá a ṣe yẹn jọ ìwọ lè gbà ká ṣerú ẹ pẹ̀lú ìyàwó ẹ. rárá sá. ṣe rí ní sì tó yẹ ká ẹ jọ ṣe business mi ló tún mú wa bísínẹ́sì ṣé ẹ̀kọ́ tó mi lè ní wá gbà. kí ló ń ṣẹlẹ̀. mo ṣe àrẹ́ǹjẹ fún mi sísá bíkẹ́. jáyà já ni ṣé o ti gbọ́ báyìí wọ́n lò ti wà lọ́wọ́ àbíkẹ́ ṣé o máa dúró dè ní. èmi ò lè dúró dàbí kẹ́ o èmi àti ọmọ bá ṣe máa pàdé a ní bá ṣe ń ríra wa ẹ má wọrí ẹ jẹ́ kébi tètè máa lọ sà. ẹ ṣe mo dúpẹ́ o. business ni kó má pẹ́ o. ẹ mo ṣe bá ń sọ̀rọ̀ kí ẹwà fìjìláńtì. ẹ ẹ̀yin yan mi ó yẹ wá gbéra láti lè máa lọ nísìn. ikúnukún ni ìṣe ra púpọ̀ ẹ lọ rẹ ẹ bọ̀ rẹ akaramagbó ẹ kì í ṣe ra àwọn dèrò kù ẹ lọ rẹ ẹ bọ̀ rẹ ṣẹ ẹlẹ́yìn ẹ̀yẹ ẹ̀rù ìwọ̀n fúnlẹ̀ mọ́wùn lónìí ikúnukún ni ẹ kì ṣe ra púpọ̀ ẹ lọ rẹ ẹ bọ̀ rẹ ṣẹ àkàràmàgbà ní ẹ kì í ṣe ra àwọn dèrò kù ẹ lọ rí ẹ bọ̀ ọ̀rọ̀ ṣẹ ẹlẹ́dẹ̀ẹ́ ẹ jẹ́ ẹ̀rọ ìwọ̀ fún lè mọ́mù lónìí ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ sí irọ́ mo ti mọ tó torí ẹ̀wà mi wá jẹ́ kí n lọ gbé wà mí. mo dúpẹ́ lọ́wọ́ ẹ o o try gan ṣùgbọ́n gbànà gbànà gẹ́gẹ́ bí àdéhùn wa ìwọ ló bá mi sọ̀rọ̀ ó ní pé kí invest ó wà lára ìdí tá a ṣe gbé owó yìí jáde wàá wá bá mi lọ ra ilẹ̀ síbi tó wà òkè màá wá bẹ̀rẹ̀ iṣẹ́ ibẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣe rí pé ìyẹn máa wà òkè bẹ́ẹ̀. ọ̀dà it's a good idea mo fara mu màá wá bí tó wà òkè ọ̀kí n tó rà máa pè é nu mm, tó bá mm. fọwọ́ sí i ma go ahead. a ní kò go ahead bá mi ṣàralẹ̀ síbi tó dáa mo ti fún ẹ ní go ahead ọ̀rẹ́ mi. o ṣe gan ni sweet and o ṣe gan ni. èso ní àwọn alágbára náà. màdé mi sọ pé èmi ò ní ẹ àdùkẹ́ hmm? mo dẹrù nǹkan kan kí nìyẹn ó ṣe mú bí one million naira náwó ẹ kí wọn náà wọn ò fi ṣe fine girl. one million bíi ti báwo ti bá gbowó délé ibo ni màá sọ fọkàn mi pé mo ti rówó èmi ò ní ìdẹ ṣàbámi ṣe nǹkan tí mo fẹ́. simple mi ò ẹ mi ò ń jí ó dàbẹ máa wà rẹ ọkọ mi ló dé mi ilé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dàbí adúkẹ́dùkẹ́. tójú bá yẹ dúkú. Ah, ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe gan-an ni o. okay darling go take care. ìjọba gbígbé ilé mi ṣe bùgbé. pè mí fún owó ẹ̀. sweetheart kò lè báwo ni. ìbọn lọ sí mọ. mo lọ gẹ́ẹ̀tì cream mi. wọ́n phone. Phone fóònù. fún mi switched off battery flat so. for how many hours. wo má ṣàbínú ọlọ́run ló yọ mí léèlé kó máa bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí ló ṣẹlẹ̀. tí mo ṣe ń bọ̀ wọ́n máa yẹn mi mọ́bi tí wọ́n ti ń bọ̀ wọ́n kọ̀ kó sẹ́nu mọ́tò mi wá ìtì mo ìtì wọ́n máa yẹn. o fi mọ́tò pààyàn. Ah, rárá o mi ì pa wọn wọ̀ kó o. Ah, ọlọ́run ò ṣe so àwọn àwọn wọn ń kọ́ kí ló báwo báwo lára wọn báyìí. from there mi ò ní choice mo ṣàgbé màmá yẹn mo gbé wọn lọ sí hospital àwọn doctor fún wọn ní drip màmá yẹn wà okay mo mú màmá yẹn mo dá wọn padà lọ sí ilé wọn. akẹ́kẹ́ calm down ó dàpọ̀ tí ń dàpọ̀ ó dàpẹ́ kan tó ṣẹlẹ̀ ń sìn tí ń fún ẹ ní trauma tí ò yẹ kó máa fún ẹ ok o lọ get cream ẹ mm-hmm. láti òbí tó ti lọ get cream o fi mọ́tò hit èèyàn mm-hmm. ó di pé wàá gbé nìyẹn lọ sí hospital wọ́n wá fún un ní drip gbogbo ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ń pa yìí láàrin one hour tó bá fẹ́ fún yàn ní drip gan-an lọ ọmọ kó máa bóyá bíi two to three hours or four hours gan sẹ́ẹ̀ ní bó ṣe ń fìlù yìí lèmi náà ṣe fìlù. so. láàárín ìṣẹ́jú díẹ̀ báyìí dókítà ti fún màmá yẹn ní drip wọ́n wá sọ fún mi pé torí pé àgbàlagbà ni màmá yẹn wọ́n fast gan ni o from there ni mo ṣàgbé màmá yẹn lọ sílé. àbíkẹ́ hmm? o ṣú ọ̀pẹ ẹni tó fi mọ́tò gbá òkú. a ní wọn ò kú ìyá kú màá wá wà màá wà níwájú ẹ báyìí. ok no problem tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni a ní láti lọ sọ́rí police station sí ká lọ report ṣe o police station. yes. fún kí ni. ń dẹjọ́ náà ṣé tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ ń sìn òkè káwọn kọ́kọ́ jáde pé òkè nǹkan wọ́n fi wọ́n fi mọ́tò gba àwọn èèyàn wọn dẹ̀ sá lọ. calm down ṣòro mo hand over màmá yẹn properly àwọn ọmọ yẹn tí wàá jẹ́ àwọn ọmọ tí mo mọ̀ rí. adùkẹ́ níbo ló ti mọ àwọn ọmọ yẹn rí. àdúgbò tí mo ti ra kírìmù nìyí. bẹ́ẹ̀ ni o ti jẹun oúnjẹ báwo àwọn yẹn ti ṣe ká lọ jẹun. àdùkẹ́ ṣoṣo òkú wa òkè. òkú wa òkè. ẹ pẹ̀lẹ́ sá wọn sá. all right all right ṣe. okay sir. thank you. ṣe gan-an. Mr. and Mrs. Bone afa. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ náà bó de ń pe aago títí títí títí ó gba aago mi màtó yà bẹ̀rẹ̀ mo rò pé ah kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹ. èmi kémi pí kọ́ọ̀lù ẹ̀ kó o lè bèrè bóyá mo ti wà lẹ́wọ̀n àbí. ìwo lọrọ ẹ̀wọ̀n. àmà <laughs> ní láburú kẹ á fà jàre báwọn nìkan kí ló pretend bí ẹni pé kò yé àbí o torí ẹ ló ṣe wá wágbà tí mi ò ti pí ìkọ́ ọ̀lẹ́ o wá wò ó pé òkè jẹ́ kí n wo ibi tí mo bá ṣe ọwọ́ mi dé àbí torí ẹ̀kọ́ ló tó ṣe wá fúnra yín sìn. mi ò understand ẹ i don't understand you what are you talking about. jọ kí ló ṣe tó ń pretend láàrin ká dijú ká lajú o ti wá gbé o ti wá gbé cocaine sínú ilé mi o fẹ́ sọ mí dèrò ẹ̀wọ̀n lórí contract òṣì contract tèmi àti ẹjọ́ fà lọ́rọ̀ tí mo ti bá ẹ sọ tó dẹ̀ sọ pé ó ti tán. what are you talking about. àbí so o fẹ́ sọ mí dèrò ẹ̀wọ̀n pé kò kíyèsí nù lé. yes wọ for what what do you stand to benefit from that what i mean ṣebi i don't. ẹ wo ẹjẹ kẹjọ ah, ọkọ mi náà ń sọ ń sọ ń sọ èdè ń pín tẹgbẹ nígbà ẹmọ kan tẹ ṣe níjọ́ tẹ wá síbi ìbá ibi tẹ jókòó sí náà nìyẹn tẹ gbé fáìlì wà tẹni kí n gbé fọkọ mi ìjọ́ yẹn kọ́ lẹ gbé ẹrù òfin wá sínú ilé wa ni tẹ wá ń pín tẹgbẹ nígbà ẹmọ ẹni tí tó ṣẹlẹ̀ ẹgbẹ́ òun ẹrù òfin wà ń ṣe bí ẹni pé ẹmọ kankan. ẹ ẹ madam ẹni ẹjọ o ẹjọ o ẹ má dàpọ̀ mọ́ra wọn fáìlì mo gbé fún yín náà àbí ṣọ́pọ̀ pọ̀ fẹ́ẹ̀tì mo gbọ́ fún ẹ. mi ò mọ̀ ń pa ẹ̀. dọ́kúmẹ̀ntì mo drop wá fún ẹ ìgbà wo ni dọ́kúmẹ̀ntì ẹ̀rù òfin mi ò mọ̀ ń pa ẹ̀. orí tiẹ̀ ti pé mi yọ so ìwọ kàn pretend wá o wá fi dọ́kúmẹ̀ntì yẹn ṣe excuse láti drop ẹ̀rù òfin sínú ilé mi. no problem no no no ẹ ti tẹ́pẹ́ torí contract ẹ̀ ló ń fà ní mo ti sọ fún ẹ mo ní pé mi ò wá interested in contract anymore mo ti fílẹ̀ fún ẹ so ṣé torí yẹn lẹ ṣe ń jack up against mi lẹsọ kọjá ìsọ yìí. ó dàpọ̀ olùkọ́ dẹ̀ ni mí ìwọ mọ̀ pé afẹ́fẹ́ ti fẹ́ mo ti rí i pé wọ́n gangan ni aṣebítà ń sọ̀rọ̀ nípa ẹ̀. now listen and listen good láti èní lọ wọnú ilé ìdàdà mi ò fẹ́ rí ẹnu ilé mi mọ́. inú ilé wo inú ilé yìí. inú ilé yìí. yes inú ilé wa. inú ilé tiwa ti ta ni. ṣé o wà nàrà. àbẹ̀rẹ̀ ọkọ lélẹ̀ yìí. hello listen to me. ilé ọ̀rẹ́ mi ni mo wà yìí kò lè sí òtún agbègbè kò bí. tó bá ka ẹ lára i'm sitting down here madam ẹ fún mi lóúnjẹ ń fẹ́ jẹun. àbúrò máa ń ti dàrú àbórí yìí ti dàbí ẹ wọ́n mú ayé sọ́ọ̀ ẹ̀ mú kọ́tẹ́rẹ́ are you crazy are you ayé rẹ̀ bàjẹ́. oṣooṣì dúró àbí oṣooṣì dúró ni ẹranko oṣì abo ma abo abo abo ma rí ni. ẹ bó ṣe ń pretend. imagine bó ṣe ń pretend ẹni ah. kó ń wo tiẹ̀ mọ́ kó mọ́ kọ́kọ́ pa kó tà sọ̀rọ̀ pa ẹ̀. ìkà ìkà màláwọn èèyàn. so ó túbọ̀ fẹ́ wa ó fẹ́ kò tí Discovering night. tí kò máa ṣe pé The guy is already acting like a criminal. So stop and stop. Ah, ah. Kí ni kò tẹ́ ń dọ̀ láti insinuate? Ẹ sọ fún mi You're talking about the man I cherish so much. What are you saying? Ẹ sista mi, ẹni tí mo nífẹ̀ẹ́ tóun náà nífẹ̀ẹ́ mi lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn náà. Àbíṣẹ́ ìmọ̀kàn tẹ̀ ń sọ ni. Ẹ wo okay okay I just jẹ́ kébìnrin àwọn àgbẹ̀ báyìí pé ṣé ọkọ̀ orí tẹ́tẹ́ fẹ́ǹsì tí bá sọ fún mi pé criminal ni. Ìmàdé stop that that's an insult. Ṣé level to today dé life ṣé irú ìyẹn lè take care? Ṣé bọ̀bọ̀ tí mo sọ yìí, graduate ni o. Yes. I only hope you won't regret this. Ikú tó mọ̀ pẹ́lẹ́ di ọ̀gbọ́dọ̀ tún pélé wúrẹ́. Ẹ ká gbà pé oògùn ti mú àǹtí. Sẹ́lẹ̀ tí wọ́n sọ fáwọn ò regret him, you gonna gonna regret am. Keep quiet, ṣe normal. Ṣé torí pé ìbẹ̀ jáde ní sísọ̀rọ̀ bàtẹ́ dúró tí mi ò lé yín dànù, olóyèké mi máa wà rọ̀. Oh, sorry, sorry, sorry, madam. Kí ló dé? ọmọ òjò tí ìṣẹ́ tó kọ̀ ló jábọ́ wọ́n ní kọ̀ mí ló jábọ́ ní gbóyè náà lọ́wọ́ kó mọ́ kankan pẹ̀. àìpé ò dẹ̀ jẹ́ kí n mọ̀ pé ọmọ yín mọ̀ ń pa ẹ̀. keep short. before you do ronú jinlẹ̀ kó tó ṣe ẹ̀yin ló ń bá ti dábọ̀ kó ṣe kó ẹni máa tó lé tó lé tó lé kó wàhálà wà bàtà agbára inspirational mọ̀ ọ́ àti tóní ló gbé jáde. fákẹ́ wa ti tó lọ fẹ́ràn ọmọ onímọ́tò lèmi. ẹ jọ mú wa nínú estate kan ni kádórí estate ẹni kọ́ ẹ̀ṣẹ̀ jítáyà yọ ọ̀sìn ni. ó jítáyà méjì yọ ọ̀sìn. sixty years pé díẹ̀ ibẹ̀ ló ti máa ṣe lọ́gbà ẹ̀wọ̀n mi ni mo sọ bẹ́ẹ̀. ọmọbìnrin tí ń bẹ lọ́ọ̀rẹ́ ò gbọ́dọ̀ jẹ́ kó kú làkàtà rẹ̀. nígbà ìyàwó mi padà sórí ẹ̀ òpè ṣááyọ̀ báyìí máa bínú sí tí ara yín máa kọ́ nìsín. ogun ló ń ọ̀tẹ̀ àròjinlẹ̀ ló ń bí ẹ fura. àìmẹtí lèrò tó mú ọmọ ìyá mẹ́fà kó sóko ẹgbẹ̀fà. ó fi kẹ̀kẹ́ síwájú ẹṣin ó fi èdè dàníyàn ọ̀la. ó gbọ́ kó jò ó dami agbada nù ló tó kó rọ̀ mọ́. ló bá di sọ àgbẹ̀yàn yá pẹ́pẹ́ skata skata. Rọ́ńkẹ́sọ̀ ní ẹ̀wọ̀. Ṣé ìsìnkú ilé tó lọ jù? Iṣẹ́ bàbá iṣẹ́ ni. It's another blockbuster. Ìrọ̀lẹ́ Amusan ló kọ́. Bọ́lájí Amusan Mr. Latin Tampa President ló produce ẹ̀. Ìgbésẹ̀ Bàbọ́lájí Amusan Mr. Latin Tampa President worldwide. Ọ̀sìn ìwòyà Gauss àti Ṣọlá Oyèdélé. Starring Bọ́lájí Amusan Mr. Latin. Ọ̀dúnladé Adékọ́lá. Dàmọ́lá Ọlátúnjí. Fẹ́mi Adébáyọ̀. Ìyàwó Adémọ́lá Ọ̀fẹ́ntì wàsíù owó yá túndé adégbòyega mudasiru ayọ̀bámi owó labí àjàsà sọlá oyèdélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé àkọlé ẹ̀ ní wrong ni conclusion yẹn báyìí ta ló fẹ́ sáyìn. gbogbo wa ni mi. ẹgbẹ́ ọ̀hún ta ló fẹ́ sáyìn. èmi máa ń sáyìn sẹ́yìn mi. ta ni ọkọ wúmà yẹn. èmi ló ń kọ ẹ. ọgbọ́n bíi fábùmọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ bó lówó lọ́wọ́ jù kárò náà lọ. tó bá ti lóye ẹ̀ẹ́ ó dẹ̀ tán o bó bá ti lóye àhá ó dẹ̀ tán. ẹni abójú òkun lé lè má jẹ ní àgbà ẹni abójú òkun lé lè má jẹ ní àgbà. Hmm. Bàbá máa ṣọ́ mi o nínú ìrìn àjò yìí. Bàbá máa ṣọ́ mi o nínú ìrìn àjò yìí. Bàbá máa ṣọ́ mi o nínú ìrìn àjò yìí. Bàbá máa ṣọ́ mi o nínú ìrìn àjò yìí. Kà tí wọ́n ń sá fún kàmẹ́nìtà ó dúró dé Baba ó dúró dé ló lè ṣí ni lójú ẹ̀mí o Baba ló lè ṣí ni lójú ẹ̀mí ibi àfojú sí ọ̀nà lè má bàa bẹ̀ lọ ọ̀nà lè má bàa bẹ̀ lọ ibi àfojú sí ọ̀nà lè má bàa bẹ̀ lọ ọ̀nà lè má bàa. Baba máa ṣọ́ mi bàbá máa ṣọ́ mi nínú ìrìn àjò yóò ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ bàbá máa ṣọ́ mi nínú ìrìn àjò yóò agbọ́ bí ayé ò sí bàbá bàbá máa ṣọ́ mi nínú ìrìn àjò yóò nìkan ló lè tán ìrìnsẹ̀ mi bàbá máa ṣọ́ mi nínú ìrìn àjò yóò bàbá máa ṣọ́ mi nínú ìrìn àjò yóò ọ̀dọ́ pàdé máa yí nínú ìrìn àjò yóò àgàpíọ́lá àgàpíọ́lá bàbá máa ṣọ́ mi.